المتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قفوا له نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà òbí wa àtàwọn àlùfáà wa كلا تعرفين في دلك وني أروجوني إننا القول مفيد على كتاب التوحيد كلا باباوا محمد بن عبد الوهاب باباوا قال بن عثيمين تسيره لي ونوبة سبحانه وتعالى ونوبة صلبنا لسه ينوبة القرآن الكريم باب تي يعبرني أوروي náà ni continuation báàbù tí a ti ń báàbọ̀ nípa kíyàn dú nǹkan fẹ́ lómi lẹ́yìn ọlọ́wọ́n ọba lónìí ẹ̀kọ́ tá a fáa fẹ́ kọ́ wa ni pé báàbù la yusba'u lillahi fi makan yusba'u fi li ghayri Allah báàbù tó wà ọ̀fẹ́ jùlọ ní àárín báwọn bìkẹ́ láwọn olóòsà máa ti máa pa ajá wọ́n níbẹ̀ náà lọ́dọ̀ tí wọ́n lè ju ẹran léyà rẹ̀ ara ọ̀ ó ní àgbọ̀dọ̀ dú nǹkan kọ́lọ̀ ọba láàyè sáwọn olóòsà ń dú wọn fún nǹkan òòsà wọn báàbùlà yóò bá wọn lè àgbọ̀dọ̀ dú nǹkan fọ́lọ̀ ọba àwọn olóòsà wọn mú àyè gẹ́gẹ́ bí ibi àyè tó ti máa fi jọ́sìn tó máa fi dùn kọ́bẹ́ lómi lẹ́yìn ọlọ́ba mùsùlùmí ọ̀rọ̀ dùn kan bẹ̀ ìkọ́wòlélá ìtàhálà tó máa pè látàkùn sí abàdà ààyè wọn ẹ má dùn bẹ̀ láéláé látàkùn sí abàdà láéláé má dùn láàyè wọn yìí أفعل من هذا انتكار من المؤلف من أحسن ما يكون هذا الانتكار من المؤلف ìsọ̀rọ̀ mọ́ra wọn aláàkà ọ̀rọ̀ tá ń bá bọ̀ pẹ̀lú ó yá yìí púpọ̀ ìpè báàbì sábẹ̀k báàbù ta kàtá yìí zakara zabore gẹ̀rẹ̀ lá wọ́n tẹ́lá gbà pé kéèyàn dùn nǹkan fẹ́lú mi lẹ́yìn ọlọ́ọ̀bà anafsul fi'il lè gẹ̀rẹ̀ lá n tá à ń ṣe fẹ́lú mi lẹ́yìn tó lọ́nkọ̀ fún wa yìí àbí hazal báàb báàbù zakara zabore lá wọ́n tẹ́lá gbà pé kéèyàn dùn nǹkan fún لكنه في مكان يصبع فيه لغيره أما لا يكون ما دوكا ووسع أبدو فلني لن ينوبا يريد أن يدحي لله في مكان يصبع فيه لعبد الأسنان لكن يريد الله يكون ليا سيكون آيتان ولوسا فحبي عمد مدينة ولا ولا أبيل أنا ليا ربع عراق فلا يجوز أخانك وبامو أن تتبع في قدر لأن المواقف قتل المشركين من ظاهر الحال torí ó ṣe déédé táwọn ọ̀sẹ̀bọ́ máa ń ṣe ní gbangba ẹjú bá rí wọ́n dùn nǹkan fún ọgbà mú ní máa ṣe náà lójú máa dùn nǹkan báwọn ọ̀sà náà nù bẹ́ẹ̀ bá ọlọ́run wọn dùn fún rọ́bà adákàlà ṣètọ́nù sí kálbíkà ní ètò sẹ́yẹ̀ á rí ṣètọ́nù ẹni ẹ̀kọ́ ó sì lè gbé sínú ọkàn rẹ̀ jà ní àbúrúkú kan ní tọ́jọ́ gbogbo ẹjọ́ bá ṣe fún àwọn kankan ní gbogbo ẹjáre ta'akkada anna az-zab'a fi hadha al-makan afdal bí gbọ́rọ̀ pé kí ẹ̀dùn kan lásìkò jẹ ní dáyé bẹ̀rẹ̀ lọ́sí lọ́lá jùlọ ma asba zalika àti tọ́jọ́ bẹ́ẹ̀ lọ wa hadha khatar eléyìí olówó púpọ̀ eléyìí olówó púpọ̀ qawluhu la taqum fi madumbe ضمير جيبية جيبية جيبة يعود إلى رجل الدرار تبعي إيه؟ رجل الدرار تقوم مدينة في نعاية عين فاتي حيث بنى على نية الشافدة كما دعنا فيه كلها نية بروكني قال الله تعالى قال تعالى انظري والذين اتخذوا مجدا وما خماسلاتي فلاني وكفرة أتماتي أما كفرني tàkùfẹ́kà bẹ́ẹ̀ mọ̀mìnì ìjọba wọ́n fi ṣe ìpínyà ọmọ dáadáa láti jẹ́ àdékùnyà láàrin àwọn mùsùlùmí wọ́n rí sọ́dọ̀ lèmọ̀ ní àrùbọ̀lọ́ ọ̀rọ̀ sólà kí lọ sí pínyà àyè kọ́mọ́ sí àwọn tí wọ́n gbógun tọ́lọ́ bàtò jíṣẹ́ rẹ̀ ó di wa mùtàkìlónà ọmọ munafiki àwọn tí wọ́n gbé wí àwọn àni munafiki ọ̀gábìdì ọmọ nìzálì ìlọ́kọ́mọ́ sí wọn tó kàlérò náà ni aláwọ̀ aláàkọ́mbẹ̀ẹ́ مدارة المسجد القباء وهي في قلعة بمسجد القباء إنه ما يأكل ولا يقولوا لعيد ما في قباء ولذلك سمي مسجد درارا يقولون درارة، ما في مسجد الدرار ما في إقبالاء هذه الدرارة أوديوا ما ما في ذلك ما في على النبي محمد صلى الله عليه وسلم ما في قباء amira pe masiri ju mo masiri àkọ́kọ́ talabi ko talabi ko ni wọ́n ti kuma ti waju ti o ni kuma ti je sallam ti waju ali sallam ni kuma ti makka ti waju sallam ti abi ko ni no ma talabi gan ko ko ai na ti kuba ni na ti ṣe hijira lọ sí Madina o wa de ko kuba yẹn ó ti dára Madina ni so ti di lu ó ti di lu ni si dele le to kan ya dele ju wa de ndombe o wa kuma máa tẹ lọ́la níbi pé tí ẹ bá lè ké iná fílà méjì mbẹ tí ẹ bá kó omi tó bá dé sí Madina tó bá lè yan iná fílà méjì mbẹ sọ̀rọ̀ ládàá alábìlẹ̀ orí bẹ̀ sọ̀rọ̀ lẹ̀ ìmáàmù tẹ̀lé ló gbà lè tiẹ̀ wa sọ̀rọ̀ ládàá ọwọ́ àlọ́ máa tẹ lọ́la yan ká méjì iná fílà gidi gbà pé ẹ̀sẹ̀ múra lọ́la látọ̀ fún yà gidi tó kò yẹ kó kírun náà sí ìdàlọ́ lè yàn bẹ̀ gbogbo máa ti màdínà fáátá kò sí ìtọ́lọ́lá tó máa sáfà níbi sallallahu alaihi wasallam maka láti ní pípílì yìí pé ẹni wẹ̀ níwájú kírun maka ọwà ní haram náà ní ọgbàládà one hundred thousand àmọ́ sí ànábì màdínà àwọn olóni pípílì yìí ládà one thousand reward ó ti yé wa wallahu ta'ala àti máa ti kù àwọn ìdẹ̀mí náà sí làlámà yàn all of any time of the day lásìkò ní fílà ní ọlọ́yẹ̀rọ ká méjì kéré bí a kò sí múra ní ọdúnmọ́sí àfọ̀rọ̀ yìí wa àwọn kan wá lè kó máa sí kàrẹ́ gbẹ̀ láti pín yàmá ẹ̀sìn méjì ọdún mẹ́sì lè dọ̀rọ̀ ọ̀dẹ́bìlẹ̀ fún owó fún owó ó di wa tó máa sí ọ̀sẹ̀ gbogbo ti fúríkì bẹ́ẹ̀ lọ́mọ mi ni wọ́n ti ti kíyà gbogbo táwọn jẹ́ bá wà táwọn jẹ́ bá ti tẹ́tí ìpènyàn bẹ̀ dọ̀rọ̀ ni aburú gbà ni يبع على وصي المزافر يوالوضة كان ولاية القيامة نمبر تو الكفر بالله يوالك بقوة لوبا لأنه يقرر فيه الكفر يقول الله بعد تجنب به بكني يواكفني وإياذ بالله الله قصرا به لأن الذين اتخذوا هم المنافقون طبعا ما قمنا هذه هم منافقين هم منافقين نمبر 3 التفريق بين المؤمنين bẹ́ẹ̀sì kọ́ dá wàhálà rẹ̀ division láàrin mọ̀mìnì ni bọ́dọ̀lá min àyùsọ́lì fi lọ́sílì kùbá sọ́fán àwọ̀sọ̀fání sọ́lá sí i ní sọ́f christian kó kí máa fi kùbá kíkó kan kókún àbí sọ́fán ní sọ́fán méjì sọ́lì fi ìwọ̀n sí i ní sọ́sẹ̀ pé àwọn tó àwọn mẹ́kọ̀ọ́ lójú jáde sọ́fó lọ والباقون في مزرع آخر أو البيض البوز ما في مين شرع الله نظر في اجتماع المؤمنين بين الله بان سبيك ريا كانت كان مسمى ويكي بوغون كما سياسيبو كما فا اتقان المسلمين الرابع الا كان ارشاد لمن حارب الله ورسوله ما سياسي تايت بسقماتي فاهم تبوغو سيولان تجيشيري قال ان رجلا يذهب الى شام في العراق كان ọlọ في الشام هو أبو عامر الفاسق يعني أبو عامر الفاسق وكان بينه وبين المنافقين الذين اتخذوا هذه المراسلات هم قالوا لهم ما في في سوق الكرامة اتخذوا هذا المسجد توجيهات منه وما في هذه ما دعوان directions استشهدت دوري يجتمعون فيه وقعوا لتكرير ما يريدون من المكر لكن فلان سوان إنوا وإتيوا ولخضيعة أتجاوا لرسول الله لرسول صلى الله عليه وسلم وأصحابه والنبي أعطيه صحابه قال الله تعالى فيحلفن إن أردنا إلا الحسنى wọláhì wọn mọ búra pé dáwọn àwọn ọgbà ìrúbí wọláhì anàkíjọ ni wọláhì ní wọn dá ní ẹ̀dá mọ búra fa ààrẹ ìsúná tó múnafìkà yìí ilé ìsúná àwọn múnafìkà yìí wọ́n ti máa kọ́ ọkọ̀ àwọn ọjọ́ méjì mẹ́ta mẹ́rin al'iman alkaziba duka imani wa imani rọyìn in in bẹ̀ na fiya dalilin wukó al-istisna ba'daha ayafi lẹ́yìn rẹ̀ ما أردنا إلا لحسنا أعليل أفجع أعليل كمي ìlú àfíàdá dáadáa ní dáadáa gbogbo pípa dáadáa láàrin ní pààrẹ ọmọ ìràgbàrẹ ah ẹjá sọ́rọ̀ àwọn jama'a mọ̀nà waljawab an hadha al-yamin al-kadhib ìdáhùn lórí ìbúra èké yìí lọ́rọ̀ pé wallahu yashhadu innahum lakadhibun ọlọ́run yẹ́jẹ́ rí pé òkúrọ́ ni wọ́n òkúrọ́ شهد الله تعالى على قصدهم ولو بعد جاري لوري روما لأن ما يسرونه في قلوبهم torí ọmọ tó wà nígbà àwọn tó ń fi kìtìnú ọkàn wọn ọláyàrá máa fi kòlóbin ìlúlá alámọ̀lógóyò ọ̀bẹ̀ bẹ̀rẹ̀ tí tí máa wà ní ọkàn àti tó gbogbo tó pamọ́ àti tó pamọ́ امر مشهود يرى بالعين كل طلب يسأل فهو يطلع عن كدوع الواقعية الكتاب أتعدى كل جاء تعالى ريبي سبحانه وتعالى كما قال تعالى في سورة المنافقين والله يشهد إن المنافقين لكاذبون ولو بان جري كان منافقي إرون منفق ما سواني منافق اللهم كانوا ولا يدعون ولا تقم فيه أبدا أي لا يناهي مكفا به ومكفا به مكفا به لا تقم مجزوم بلا نا بلا ناهية يعني أقوم لا تقم ولو مجزوم بلا ناهية يقوي علامة الجزم السكون يعني سكون دوال وليه وحذفت الواء ومو واو ومكو لأن السكن آخر تقول ìwà ń bẹ olùbà ìbẹ sukùn tó wà ń bẹ náà ni kò wá oṣù àkẹnà náà wọ sukùn náà ni kò lè wá papọ̀ àkóso ìbá ti takalù sẹ́nu mi ìta ìtàkìlẹ́yìn gbogbo àgbà ni pé sukùn méjì wọ́n padà ra wọn bẹ̀ kọ́ọ̀lù abẹ́dà láìláì ìṣẹ́rẹ́tù ilẹ̀ andà hàzà masjid dẹ́bùkà masjid nifaq láìláì máa ti bẹ́ẹ̀ máa ti yàn àti máa ti jọjọ bẹ́ẹ̀ yóò máa jẹ́ máa tàwọn náà fi kéèmù ọlọ́run àti kọ́wùlù wọlá masjid kó ṣẹta àbí alàtọ́kùwà tó wá rí máa tó mọ lórí ìta ọlọ́run bá àìmá sí kù bá ní láàmù ìtìlá dẹrẹrọ masjid zamtara wà kábàrò ó àhàkù an takó mafi tó ló bí dáàjù kó máa kéwòn bẹ̀má sí kù bá ní وفي هذا تنقير تعظيم المسجد المماتين اللي كان يكر عن بيه قالوا بيشتغل في ماتين يعني jalil ofisa alatakwa amma lórí ìpayà ọlọ́wọ́ bá ní àti foundation lórí ìpayà ọlọ́wọ́ bá ní àìjọ́rọ̀ takwa asáàsán láhù ó fi payà ọlọ́wọ́ bá ti foundation fún àkáàmà aláìhí ìdẹ̀lẹ̀ kò ti dúó wà á bí èyí eléyìí tún àhàkéyàtún àkéyàtún ètò alábábíà náà nínú rẹ̀ nínú rẹ̀ ní kìrìlá nínú هو ان الاسم التفضيل يدل على مفضل ومفضل عليه اشتراكا في اكل ووصف مصف تفضيل حقه قدي حقه كيف يوفي لولا لاجو قلو في لولا لاجو كوفي يوفي لولا لاجو انت قلت لولا لان هنا لا حق لمزد درارة kò sí ẹ̀tọ́ kankan fún náà títí kálá tó ń dá oníbẹ̀ dálẹ̀ yìí àyẹ̀ kó ma fi kí ẹ̀kù kúrò عليه ليس فيه شيء من أصل الذي وقع في تفضيل كيف دعونا نيولاك بأحكم باراو بل كندام انتماتي درارين الموجود في القرآن تفسيرا إلو القرآن بقول الله تعالى أصحاب الجنة يومئذ خير مستقر وأحسن تفضيلا وأحسن مقيلا أصحاب الجنة أو الجنة يومئذ نقول فينا كما خير مستقر أو نور بتدادود وأحسن مقيلا أو نور ما برط دا داد أحسن كيف أما ما نبرط دا أما نبرط دا أما نبرط دا أنت هم السؤالين ونعلمه قولوا فيه أي, أي في هذا المسجد مؤسس على التقوى لما فيه تعملوا للطيولوبة يحبون أن يتكهروا أما تقوموا بالمناسبة تسكوا أضوعا به بقبوبة به بخلاف من كان في مسجد درارة فجوا يقول ما تجي فلان فإنهم رجز أجمل وان أجمل وان تقومي وان تقومي كما قال تعالى في المنافقين نظر كما منافقين يحلفون بالله لكم إذا انقلبتم إليهم wọ́n ma búra pẹ̀lú ọlọ́ọ̀bá fún yí bọ́ pàtúnà wọn lètò rẹ̀dọ̀ ànù kọ́kẹ́lẹ̀ bá fi wọ́n rẹ̀ fàárẹ̀dọ̀ ànù pàwọ́tí pàwọ́tí wọ́n wúlò iná òmùrò jésù dáàmà ẹgbẹ́ ni wọ́n báwọn sọ̀rọ̀ lọ́wọ́ tó wé ìtàmà rẹ̀ ni kọ́wọ́lọ́ يتطهروا وفي مثل يسمن الطهارة القلب من النفاق والحسد والظل وغير ذلك الله أكبر ليه يعني يتطهروا مثل ما تطوي يسمن الطهارة القلب هو أقسم أفماك كيف فقم أقرم من النفاق قم بالنفاق والحسد أفكيتا أفكيتا والظل أتبنو بنوكا وبين بعدها ديلو وطهارة البدن أتي مدت وعرا إلى أقضاء اللي عوان جوتي والنجاسات أتوان يجمي والعادات أتوان جوتي تجد لرا قول والله يحب المتطهرين الله بني سيما تجنو تتو أمتا جوانا المتنو هذه محبة الحقيقية إليه جاء إفات جدو ثابتة من الله توقع الله بل وعلا تليق بجلاله وعظمته ني فيتوب الله وضع تبيرات بنباري ولا يمثل محبة المخالقين كيس ده الويل في أمينيا وعهد تعاتيلا بانا ثم حفوكو سيكوسينا بجبائن بيبي أما معتدلا يقولون المراد بالمحبة أما تقول طبعا قال يكون محبة أي الثواب أو إرادتي الله نفرد السماء àwọn ìsàlẹ̀ gbé ìfẹ́ ni àwọn alùsùn náà dìmọ̀ ìfẹ́ ni a máa إما بفعل أو إرادة وهذا خطأ هم معتزلة وهم أصحاب التعطيل وما توقي شني في وصفون أبي كلهم بل ما إليه هذا خطأ إليه يسجني ọ̀kọ́lù mùtọ̀hìrì gbọ́nà pé àwọn mọ̀tútù pàtó mùtọ̀hìrì àwọn tó nífẹ́ mọ̀tútù wà ázùmọ̀ tààó bìtọ̀ ilẹ̀ alẹ́ ilẹ̀ tí ìsìnrẹ́fíyà ma'aruf fún òkú mùtọ̀hìrì lẹ́kẹ̀lẹ́ mùtọ̀hìrì mùtọ̀hìrì mẹ́ kùbí táwà tí táwọn jọra wọn wọn á kí ọ̀kan bọ́nú ọ̀kan wọ́n jù mùnà sọ́bọ̀tún mi àlàyé tó pé fi wáyé pé ọ̀rọ̀ yìí bá rọ̀ tí a fà sọ́kún abọ́ أنه لما كان مسجد درارة مما اتخذ المعاصي الدرارة والكفر والتفريق بين المؤمنين ما قلنا سيوت كيه وقال نفوشه kala àti wá kẹfẹ́rí àti ìpín àwọn mùsùlùmí ìjọ mùsùlùmí sí méjì náà Allahu rasulahu ọlọ́run kọ fún iṣẹ́ rẹ̀ náà Allahu rasulahu an yakuma fi ọlọ́run kọ fún iṣẹ́ láti máa kírun bẹ́ẹ̀ ma anna salata ofe lillah kọ́wọ́ pé ìrùn tí ń kí ń kí fọ́lọ̀ ni àwọn gbogbo àwọn kan bí ní ti aburú dàn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀nà sábà fọ́lọ̀ fáàmù wọn ni pé kúrò bá fẹ́ bíọ́nà nítorí tọ́lọ́ ọba àwọn gbogbo àwọn kan bí ní bíọ́nà nítorí nǹkan mi dàn àbúrò ó di wa wallahu ta'ala alam ọ̀nà sábà fẹ́ fẹ́ mọ́ ni dọ́là anna kullu makan ìlà gbogbo buwaye yóò sá fi tọ́dí ń sẹ́lọ̀ ọba anna ọ̀la yóò kọ́ أقول سيدة عسبي أقول دنبي وهذا مسجد متخذ للصلاة ناس يذكرون لأنه أحلى المعصية خلاص ما يكون ما تلو بلا عليكم عسبي أراه لا تقام فيه صلاة أقول كلهم به هكذا ولو أراد الإنسان أن يسبع في مكان يسبع فيه لغير الله كان حراما bẹ́ẹ̀ni ní ẹbá lè ju ẹran ìdíjẹ́ ń ju ẹran fẹ́lú mi lẹ́yìn ọlọ́run ba kàánà haramu na haramu ni yà á náwó yásùbò sọ̀rọ̀ àti màdìbìdì ó sì bí bí وقريب من ذلك النهي عن الصلاة عند طلوع الشمس ìlú ẹ̀ náà ni lásìkò bá yọ lọ́wọ́ báyìí lásìkò bá yọ lọ́wọ́ báyìí ọlọ́run àmọ́lọ́ ń kà fún wa níbi kọ̀ fúnra ti máa tẹ́ sọ̀rọ̀ bá yẹn lọ́wọ́ torí àsìkò yìí làwọn ọ̀sẹ̀ bọ́ àwọn tí wọ́n ń bọ òru máa forí kẹlẹ̀ fún òru ó di wa àwọn àsìkò mẹ́ta kan bẹ́ẹ̀ pé àgbọ̀dọ̀ kírun àgbọ̀dọ̀ kírun sókù la àgbọ̀dọ̀ sí òkú ó di àgbọ̀dọ̀ kírun lọ́sùn mẹ́ta yìí àgbọ̀dọ̀ kírun sókù gan la àgbọ̀dọ̀ sí òkú sọ̀rọ̀ bá yẹn lọ́wọ́ àti tó bá yẹ́lò yìí ó di àgbọ̀dọ̀ kírun lọ́sùn yẹn àgbọ̀dọ̀ kírun sókù la àgbọ̀dọ̀ sí òkú lọ́sùn yẹn nígbà tó rù bá tẹ́gbẹ́ òkò síbòdì yẹn o ti wọ látàrí yẹn látàrí wa tó fi tíì yẹ látàrí agbọ̀dọ̀ kírun agbọ̀dọ̀ kírun sí tólá agbọ̀dọ̀ sí okùn lásìkò yẹn nígbà tó ń bá ń wọ̀ lọ́wọ́ títí máa yẹ́lò yẹn agbọ̀dọ̀ kírun lásìkò yẹn agbọ̀dọ̀ kírun sí tólá á ní sùúrù kó fi kírun sí tólá látàrí kó mọ̀ fi wọ̀ kó kírun sí tólá gbogbo ilé ìlera máa take into consideration lọ́wọ́ ẹ̀sìn ìka sọ èèyàn tó bá ní kí wọ́n gbọ́ fún ẹ̀sìn bá gbọ́ òkú wọn ó di ọ̀tọ́ pọ̀lọpọ̀ ló máa ṣe ẹ bá sọ fún wa ìwọ̀n ní kò sáburú bẹ́ẹ̀ kò sáburú bẹ́ẹ̀ gbogbo nǹkan lẹ́yìn máa mú kankankan ẹni tó lè sọ fún wa yà àfa wa ni àní Muhammad sallam ó di yé wa tó mú sáà sọ̀rọ̀ yé wa náà wa alaikum salam tẹ̀lé. bẹ́ẹ̀ dọ̀rọ̀ yẹn ni ọba wò ni àsìkò ọ̀nà mẹ́ta ni a ní Mukhtar ojúlówó àsòrùn ni ojúlówó rẹ̀ ni a ní dàrórí ó fẹ́ bọ́mọ lọ fífẹ́ ìbọ́mọ lọ pẹ̀lú èyí a ní kọ̀dọ̀ àtẹ́kọ́ ìtàgbèsè àfẹ́rí máa ń kí láyé aláṣọ magrib ìgbé ti bọ́mọ lọ ó ń tàgbèsè ni kọ̀dọ̀ àwọn ó dé wa àmọ́ ẹni tí a pé ìdí tí ìrùn gbàgbà máa ìrùn pápá jùlọ ìrùn áfẹ́ ó ti bọ́mọ yàn lọ́wọ́ láì nídìí láì nídìí gbogbo síjọ́ síjọ́ ìbàdí máa lọ́wọ́ anábì orí bẹ́ẹ̀ ẹ bá fi ní ti sọ́mọ́tò lòún sọ sọ pé láì nídìí èyí níbi nígbà ó lè sùn lọ́gbà mi kí ẹ bá sọ lọ ọlọ́run ọmọ mi bíbí ó di wa àbí kọ́ pé kí ní gbélé ṣẹlẹ̀ lápẹ̀lú ìyẹn lọ́wọ́ lọ́sítíkà ìwọ lọ gbá láàárẹ̀ mobile láàrin jà wọ́n fi abẹ́rẹ́ ti la ọlọ́gbà mú kò ní o ráyà àti ìtàlù aláwọ̀ ráyà ti tẹ̀yẹ́ mọ̀ gan-an bí àwọn ìdílé àwọn àmọ́ akẹ́kọ̀ọ́ yìí wọ́n ní ah, ìdáǹtí lọ́wọ́ náà ẹ̀sìn ni ẹ̀sìn káàtì lásìkò rẹ̀ mo ṣe tẹ̀sí yẹn ìbàdàn máa yín lọ́wọ́ ẹ̀rẹ́bì ló wíbẹ̀ sọ̀rọ̀ láwọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ mo ní ibi tìrẹ àfàmà mọ́nà mọ́ mọ́ lẹ́mú wa mo ní ibi tìrẹ àfàmà kó sùn lọ láìpẹ́ ọgbọ́n yà ológun ọ ara àwọn mẹ́ta wọ́n ti gbé alkalami bí fún oníkọ̀ kankan fún wọn oníkọ̀ tẹ̀sí oníkọ̀ ládá fún wọn aláhàn akọ anáyìn mọ́ àtàyẹ tẹ́kẹ̀ ẹni tó sùn tó fi jí ó di ẹni tó kankan gàdí ẹsẹ̀ ẹgbẹ́ wọn pèrò wọn ń kọ́ yẹn tó ara o oorun jẹ́ pé ọ̀wọ́ gan ọ̀tí ẹ̀ mẹ́bi tó wà ọmọ pé ó di èèyàn ẹ̀ àtẹni tí làákà rẹ̀ sùn tí làákà rẹ̀ sọ̀rọ̀ tó dà rẹ̀ mọ́ ọmọdé gbogbo ọmọdé kí wọ́n yìí wọ́n bá kírun wọn lẹ́sìn òdì kódà àwọn tí wọ́n ń kí gẹ̀wọ̀n ní ládá àwọn òbí wọn tí wọ́n ti mọ̀ máa tí wọ́n ti di rẹ́kọ̀d wọ́n ti di rẹ́kọ̀d dókítà náà bá sọ pé àwọ̀rù máa yẹ́dìbò alal mukallaf mukallaf ẹni tí a gbé sẹ́kọ́ lọ́rùn ẹni tí a ti ti rẹ́kọ̀d fún ó di yéwà náà wọ́n fa arábìnrin kan lọ أنا واسي هاج من القوم أوان جماعة لي التي بباه دلاتين بواع نبيني الله أكبر من أنت تالي وانا ما تقول لي بيلوني الرسول الله لا لا أكبر إياك ما أبو ما يلوه من يا رسول الله هذا حاج أما بيقول بيلوه يقول بسكي سمي هذا نبي نام ولك حاج كما يعني شيء هاج هو من الله داري كما يوتي بيجني أكيد يركض ودي والله تعالى عالم نعم قريب من ذلك النهي عن الصلاة عند طلوع الشمس بتعليم ايه àbí ntí súnmọ́ bẹ́ẹ̀ kò náà ni kéèyàn máa kírun láti fóònù bá ń yọ lọ́wọ́ wà ń da gòrò bì ha àbí màtí máa ń wọ̀ lọ́wọ́ àyàn gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ìyànnáhùnmá wọ̀kàtà ni tí àsìkò kan ní yéèdì àbí méjì ni yẹ́sùdù fi hìmà kò fúlárúlé sẹ́mù táwọn ọ̀sẹ̀bọ́ máa ń sùdù fún oòrùn wàhálà bí ètì bá rí zamani wà wọ́kùn ليحكني أتي أكبر والحديث الذي ذكر المؤلف باعتبار المكان ما يتيا فان صلى إخواني فاتوا آي آيين أديوا مذاكر نوبا نعم وعن ثابت عبيد بن دعاك رضي الله عنه هذا رجل أن ينحر بإبلا ببوانا فسأل النبي صلى الله عليه وسلم أنا أقول لك جدي أقول لك كما باتي كما نقول جدي لكي سباو كي جدي لكي باو نظر جدي لكي كما باتي كما يفون مود وين نبا وانا أي كنين فسأل النبي صلى الله عليه وسلم أن أبي رأيتي مثل دون هل كان فيه وطن من الأوثان الجاهلية يؤبد táwọn bàwá náà táwọn ọ̀ṣùgbọ́ máa ti bọ́ mẹ́ táwọn ọ̀ṣùgbọ́ máa ti ẹbọ́ níbẹ̀ kọlù láàrọ̀ kàlàfà alkana fi ìdí min àyád táwọn ọ̀ṣùgbọ́ máa ti ọdún wọn bẹ̀ kọlù láàrínlá kààlà ọ̀ṣùgbọ́n فإنه لا وفاء لنفسه في معصية الله torí àbúrò mú ìgbéjẹsẹ ní ààyè tí wọ́n ti máa ṣe bí ìṣẹ́lẹ̀ ọba láti ojú ẹni sùn kí ẹ̀yẹ́ jẹ́ pé kí àwọn olùgbà bí máa kí mo máa sáà kí mo máa wà méjì máa ṣe markaz kí ṣe sàárà má kí ṣe kí ẹni ìṣẹ̀lẹ̀ mẹ́sẹ̀ ó sì mú ó sì lè mú kùránì máa ṣe kùránì jàmáà tààrà ọ̀ bàbá tí bàbá mi bá kú láyọ̀ kí nǹkan àgbẹ̀ méjìlá ní amẹ́ríkà lórí tọrọ sí tààrà àà ó di wa kìí ṣe èyí mú jẹ ẹsẹ̀ tẹ bí àwọn àwọn òṣìṣẹ́ àwọn ẹlẹ́sẹ̀ mo ní tí nǹkan bá bọ́ sí bá bẹ̀rẹ̀ jẹ́ fún yín màá rọ tó fún yín ni ọ gbọ́ wá rí kí á kí n rọ sí ọ káwọn sọ pé ah, àwọn àmọ̀ ti bọ́lọ̀ ń búra àwọn àmọ̀ ti àdéhùn yẹn máa mú àdéhùn yẹn ṣe ara irú àdéhùn bẹ̀yẹ̀ bọ̀lọ̀ mọ́ṣẹ́ irú jẹ́jẹ́ bẹ̀yẹ̀ bọ̀lọ̀ mọ́ṣẹ́ ó di yà sí máa ṣe tìlà ó di yà wà wallahu ta'ala alam náà àtúwọ̀n sára ìfọ̀n ẹ̀ pé kọ́ọ̀lù nazar gbólò rẹ̀ sọ pé annazar jẹ́jẹ́ yìí annazar fi lugha nínú èdè wọ́n ni pé ilzamul ahad kunani ipinu iso mwade ose so ipa di winani so adere bi defsiri hadithi yali bi sabit bin hadahat ولا ذل القيامة سبحانك اللهم وبحمدك نشهد لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين نعم وعليكم السلام بنا tó tí aláàrẹ tó súnmọ́ ẹni lè sọ mo lè jẹ́ ó àlọ́ arúgbó ààrẹ òun ń ṣe ààrẹ yẹn ó di wa àmọ́ tí ìjọba ń gbàn láti wà nígbà tó bá ń tàn tí ìtọ́ba ń tọ́ bẹ́tọ̀ yóò dìjà bí ó lè rí rí ó lọ lójú rẹ̀ kírun náà ní òdìgí iṣẹ́ òun gan ní kọ́lé òdìgí iṣẹ́ yẹn ṣe àánú ọlọ́run yóò dìgí iṣẹ́ yẹn ṣe òdìgí kọ́lọ́ ní kírun yẹn ìmọ̀lẹ́ òṣùwà mi iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń gan ó fi iṣẹ́ yẹn ṣe ó di yé wa excuse me I'm coming yes I'm coming ó di ọ̀rẹ́ kírun bákìm ní gbà yẹn lọ́wọ́ òsìkí malẹ̀ gan olú ṣe ṣe ó ní yé wa lọ́wọ́ fi fọ́lá rẹ̀ gan láàfíà kí wọ́n pẹ̀lú wa wà wọ́n ń kàwé lọ́wọ́ wọ́n máa ń gbọ́ sí bí ọjà. jábùrú ń bọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí kó bàbá mi fi ṣọ́ọ̀bù wọn nílé mistake ni wọ́n máa ti ṣọ́ọ̀bù yẹn lásìkò yẹn ọ̀nà tí náà ìzálà lè dá ma lè tẹ́lẹ̀ dáńtàríkà lè dá tẹ́lẹ̀ náà ìzálà àgò kan náà ìzálà àgò méjì bí wọ́n ti bẹ́ẹ̀ kọ́ sábò ń bẹ̀ bọ́lá ọkọ̀ àti lọ́dọọdúnmọ̀ làwọn ìmọ̀ ti bẹ́ẹ̀ jù kò dé bá mu lọ́dọọdúnmọ̀ àwọn kan lè kírun àgò kan tíwájú làwọn kan lè kírun àgò méjì bá mu ọlọ́run ni torí ìrún wọn pè ní wájib wọ́n lọ jókòó ní máa fi hàn abdulgani lọ jókòó máa fi hàn ní jókòó sí ní máa fi hàn ìta àbáwà máa fi ẹni tó wà ń bẹ̀ náà máa fi ní máa fi hàn dáàmà dáàdì sí ta ni wọn ó di wa wọlọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀run wá nígbà tó Jibril kọ́lọ̀ ni pé inna salata kálọ̀ kálọ̀ mu'minina kitaban mawquta dájúdájú ìrún fẹ́ẹ́rí àsìkò kíkà fàṣkò sí ni Jibril wá fàṣkò yẹn àníbi ìsìlẹ̀ gbogbo aláàkọ́ nígbà zọwáàlì góòlù òun ti yìí látàrí báyìí bí twelve thirty ló wá kéwòn fún ó di bí ẹlẹ́ẹ̀kejì bí same zoo ló wá fífún ó di nígbà kọ́ọ̀mà nígbà tí ó jìtì bíi ẹni tó dúró tí a fẹsẹ̀ wọlé nù bí three thirty ó wá ń sọ bí àsìkò akíra nínú ìlú akíra yẹn àti àsìkò zoo ni wọ́n pè ní wájib mọ̀ wá sí wájib bó kàn mí bí àwọn oníṣẹ́ wọ́n pè ní واجب مقيد او واجب مضيق رمضان يزور نيس لا تقول على التعويل كل كذور تكون في جنات العليا كله اما رمضان مش دي كوبا رمضان كنت تحاول تتوان رمضان قولي قولي اوكوباي بوبو افلسي كوباي كان له فوق قولي بيا نبا لا داكو awẹ tòní òjì ń gba awẹ monday ara ọ ramadan is for ramadan ó di wa ó zèrí mi wájú mùdáyík ń pè mùdáyík ayé lẹ̀ fún gàgàmí bí súnà ṣàwárì ni súnà tó mùdáyík ni súnà rẹ pé nínú oṣù yìí lọ́la dìgbà ó ní tẹ́lẹ̀ láti sọ pé fẹ́ gbàwẹ̀ ṣàwárì nínú oṣù zulukada bí zulhijja ó di wa bó ti lọ ní wallahu ta'ala ọ̀pọ̀ burú bẹ̀ túwáyé pé kí wọ́n fi ṣe pé káwọn bàbá mi sọ̀jà wọn ni lẹ́yìn sára làwọn méjì wọ́n ti bá kọ̀ bá mọ̀ àwọn ẹkú dáàmú tó ń torí kàwọ̀ kan bí i mo tó fẹ́ ẹgbẹ̀ẹ́ tó ń ròyìn fún mi bí kẹjọ àwọn ọmọ ènìyàn tó ń ròyìn fún mi pé ẹ̀gbọ́n tàbúrò ni wọn ámùrò làbúrò ámùrò lọ́kọ́dílẹ̀ àbúrò lọ́kọ́dílẹ̀ ìjẹ̀nsì lálà rẹ̀ jẹ́jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ bá rí pé ah, nǹkan lọ déédéé fún mọ̀rọ̀ kánà kó wá sí Kaduna lọ tí umar abẹ́ ti kó ma dán ìzára àìkó ma ni nínú kọ́ ẹ̀pẹ́ náà tútù àbíkó fẹ́lẹ̀ fáwọn ìyàwó ẹ̀ àti tààrùn súná tí usman abẹ́ ti tẹ̀lé kíláàsì wá bímọ gbogbo àwọn èèyàn ní pè wọ́n dánú oúnjẹ wọ́n ti gbogbo ẹ̀ kí ló wá tẹ̀lẹ̀ kò wá sí owó lọ́wọ́ usman ìyàwó ẹ̀ wá bímọ ní káì kó wá abilẹ̀ nà ya kó ma dán ìzára <laughs> ó ní gbogbo yẹn ló lè dìde dán ìzára kò sí tólọ́ọ̀rẹ̀ ní àbá ó di ní mọ́lá àmàlù rẹ̀ ní bìnníyàtì ó di wà bóde lọ́nà Allahu ta'ala alam wà á lẹ́kùn sàlám tẹ̀lẹ̀. wáyé ìlú nípa tí a mú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré kọ̀ọ̀kọ́ gbọ́dọ̀ tẹ́lẹ̀ mi tó bá lò tẹ́lẹ̀ mi tó pé kò ní oṣù máa tẹ́lẹ̀ bó fẹ́ mi rẹ̀ kọ́ lọ wọ́n ti wọ̀ mí nìsí ó ti lè kó tẹ́lẹ̀ wọn ti tọ́ sí ẹ àfúnù làwọn obìnrin júmẹ̀rẹ̀ sí obìnrin àwọn mùsùlùmí ó ní kó ṣe rí yẹn ká fẹ́ jẹun kó bèrè pé mo ní ìṣúgbọ́ àti tí ń ta oúnjẹ mi fún mi tó ń ta oúnjẹ yìí lọ wọ́n yẹn àgbà rẹ̀ fún kí wọ́n kí yẹn máa tẹ̀lẹ̀ tí ọ̀bọ̀ wá rí هذه الضروريات تبيه المعذورة والضروريات قدر على قدرها خذوا وتبقى على في ماكرة afẹ́ jẹun àwọn òfin wọn lọ́mọ́lá fẹ́ jẹun báyìí o ẹbá rí fúlàní kan owó ogun ẹlẹ́lẹ́ kiri bíi sàlájì náà ni àmọ́ pupa ní tiẹ̀ a tún gbé kiri lórí ẹ máa ń wọ lórí ẹ máa ń wọ ibì kan lọ ẹ máa ní à nítorí mú aláàjì lọ bẹ̀rù ìsúnmí ní nǹkan oúnjẹ mílíọ̀n máa ní olóko lè wò lọ́lẹ́ wo oúnjẹ tí wọ́n ń tà bẹ̀rẹ̀ ọkọ̀ wọ́n ti balẹ̀ kó oúnjẹ wọ́n ń tà bẹ̀rẹ̀ ó ní ẹgbẹ́ ọkàn bá fúlàní ni ọtí bá wà mọ̀ ọtí ò fẹ́ lè ọtí mi olóko bẹ wá kárí wá ọfẹ́ mú kámẹ́rà láti máa tì mí ní kaba olóko nǹkan bá mi jẹ́ láàmú àwọn ká kéjì nǹkan bá mi jẹ́ báyìí àwọn kan báyìí kọ̀ọ̀kẹ́ ìmọ̀ àká yóò mọ̀ bàyẹn ló jẹ́ yìí sẹ́kọ̀ọ́ bí i àlọ́ lọ́ọ́ tí wọ́n gbé aga sẹ̀rífù yẹn lé lórí ó ní adílẹ̀ bàbá àgbà pé ọtí ọtí síwájú ẹ̀ ọlọ́run bá kó sànù wa gbogbo àwọn kọ́bá ti àfikẹ́ yẹn máa bèèrè ó ní wa wọ́n kẹ́ máa bèèrè pé hòtẹ́ẹ̀lì ohun èdè tuntun ní ìdá lọ síjọ́ sí lábẹ́rẹ́ yẹn a ní hòtẹ́ẹ̀lì ohun èdè tuntun ọmọ ìlàdà rẹ̀ hòtẹ́ẹ̀lì mi náà wọ́n ti kílẹ̀ àmọ́ wọ́n gbé far away pé yóò ṣe pé kó mi rẹ́sílẹ̀ jáwọ̀ yẹn gbé ó ní wa wallahu ta'ala alam náà àríkú sẹ́lám bẹ̀rẹ̀ Irú bí àtẹ̀bí èyí ti wọ́n balẹ̀ ìdíje ìdíje ìlà. Ó wá jẹ́ pé àwọn mùsùlùmí kan náà ti jẹ́ ní àwọn ìrìn àjò àwọn akọ ọmọ ìlà láti mọ gbogbo ìlú àgbàjẹ́ tí wọ́n ti ṣe àwọn ìlọ́sí aláṣẹ orí àgbẹ̀ àtàwọn aláwọ̀ àwọn ìgbéra àwọn ọ̀dájọ́ mú kíkà àwọn ìṣẹ̀lẹ̀ méjì àti ọ̀dáwà tó wọ́n fẹ́ràn tó ń lẹ́gbẹ̀ẹ́ láti lọ sí òun. ẹ máa rí bòmí ò dáa jù ẹ máa rí bòmí ò dáa jù ẹ máa rí bòmí sùn bàbá ń bẹ̀ kí wọ́n máa máa bẹ̀ náà bá kọ́ lọ́n lé ọkùn bẹ̀ bọ́lọ̀ ti bá wọn lé ọkùn ti lé ọkùn bẹ̀ ní ìsinmi àtọ́ alhamdulilayi fún ti dáa náà ara ṣe jáde fàáyé ti fún wa nù kọ́ bá sálẹ̀ sàn rè gbogbo àwọn ààyè ìbàjẹ́ tó bá Ah, gbogbo kí ni wọn ló ti wọ́n dànù àwọn ọ̀sẹ̀ kò ń ṣe jẹ̀rí àwọn òun ṣe pé òun clear lónìí òun ti lè títì eh, ìyẹn dáadáa àwọn kan nígbà tó kó ó sì pẹ̀lú hikma tó yẹ pé àwọn ẹ̀ka lórí ìtakò kọ́ra kan bọ̀rọ̀ ábìdí ní ọlọ́wọ́ àtàládà fún àlàyé ọwọ́ àlẹ́ ilẹ̀ ló ti wá sáà ní NATV àwọn national agricultural clinical agricultural corporate ni tó nínú àná ọlọ́wọ́ bá jẹ mẹ́nẹ́jà di Ondo state ẹ̀kúnrẹ́ àwọn mẹ́nẹ́jà Ondo state tó gbogbo state wọ́n ní mẹ́nẹ́jà àti wọ́n á fẹ́ ṣe clinical ní south west gbogbo àwọn mẹ́nẹ́jà south west ń jọ pé àwọn jọ sí ní sùlọ rẹ̀ ìbákan wọn á fẹ́ gba loan ní Ṣakí fẹ́ dá oko ẹlẹ́dẹ̀ẹ́lẹ̀ ní Ṣakí wọ́n ti wá sẹ́ni ìwé proposal yẹn sí gbogbo wọn wọ́n ti sáré ẹ̀kọ́ tó wá pàdé láti discuss lórí ìlú ayé kó wọn àpérò ìgbọ̀nba so abidin wa wò pé àwọn christian lè bu àwọn mẹ́jọ bẹ̀ yókù bóòfù sì fẹ́ kọ̀kẹ́ ṣáàkì ìlú islam ọgbẹ́ni wa kò wárí ní ìdálé ọkọ̀ rẹ́dẹ̀ sí àti ìlú islam wọ́n wá ìkótó bá rí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ islam ni ò ní gba ọ̀rọ̀ yẹn tó wà ní báyìí tó wà láti ọ̀gbọ̀n eh, state wọ́n ní ọgbẹ́ni ọ̀gbẹ́ni olè ló wá sáà kò lè rówó wa san torí tó ti dá tó ti fẹ́ dálé eh, ẹlẹ́dẹ̀ rẹ̀ àwọn tó kù yẹn wọlé ta àwọn tó kù yẹn ní máa wọn ní máa patronize ẹ̀ ẹ̀kẹ́rù ìbàdàn lọ́wọ́ dá sí ní ìsàbíbì kan àwọn èèyàn kan bẹ̀ wọ́n bẹ̀ àwọn sọ́ọ́ lóko ah it's a good point it's a good point ọdún ọkùnrin ìbá rèzè lọ́nà ọjà àbúkọ rèzè rèzè máa sọ̀pọ̀ tirẹ̀ it's a good point. wọ́n ti débi fídíò báyìí ọgbẹ́ni Ondo ti jẹ́ ló Ògùn state olórí di ọ̀rọ̀ yẹn abidi bá sọ̀kọ̀ tẹ̀ abidi bá sọ̀kọ̀ tẹ̀ pé ẹ̀ mo sì fagilé oye ẹ mo ti ẹni pé kúmọ̀ dálẹ̀ ní agbo àwọn mùsùlùmí àbájọ́ bá ti sọ pé mùsùlùmí ìgbà yẹn gan wọ́n fi àpúrúvẹ̀ ìgbà yẹn kíákíá wọ́n fi àpúrúvẹ̀ ó di mo ti rí nìyẹn wọ́n láwọ́ tẹ̀ àlá tó gbà mí ìtumọ̀ wà very very important ní ìyàwó ìgbà nǹkan jà فيبان كجانا بذلك اللي قد يهي حكمة وعبر ذري انكوتن اللهم قصة عنه نعم عليكم السلام بالله ها؟ نعم لا يتعلم بأن يتعلم بأن يتعلم بأن يتعلم بأن يتعلم بأن يتعلم بأن يتعلم بأن ọ oh, oh, wọlé ó ti débi ọ̀rọ̀ àlébì sẹ́lẹ̀ ni àlébì sẹ́lẹ̀ tó ti báyìí nígbà tí ọlọ́run bá ń rún ìfọ́ ní sọ́tọ̀ mùzẹ́mìl ọ̀kẹ́ pẹ̀tẹ̀ tẹ̀kọ́nà ìǹkà fọ́lùtù kí mọ̀ ẹ̀jẹ̀ alwòdánà ṣíbà àkàmáwò mú tẹ́tẹ̀rọ̀ bí kànáwádùn ó mọ̀fóòlà àwọn ìbúrò ìfẹ́ táyọ̀ ọlọ́run bá bí ó fáwọn ọmọ kéèké wọ̀lùdáyàn àwọn kéèké ó fi máa owó lórí gbogbo orí orí orí òfòfò wọ́n yá ara sọ̀rọ̀ kí ẹ̀fà báyìí ní àná ń fi ìṣẹ́ wà nínú balẹ̀ kẹ́yà mọ̀ ni. ní adam fáwọn ọmọ rẹ̀ concentrate káwọn ọmọ náà fún kó láàrin ọmọ àjẹ́nà oye káwọn ọmọ náà kókó ní ọmọ àjẹ́nà wọ́n á ní bó sọ ní every one thousand ọmọ àjẹ́nà ẹ̀yọ̀kan ni àwọn náírà nàìjíríà yòókù ọmọ náà ni wọn bọ́tí ànáàsì bá àyàwó yóò dẹ̀kọ̀ yé orí àwọn ọmọ kéèkéé olú wọ́n ti máa rú ọlọ́pàá tó kúrẹ́ bá ara àwọn ìfọwọ́ pọ̀ bí ìrẹ́gbẹ̀ẹ́ mẹ́jọ kọjá yín lójú bí anábì fọkàn wa balẹ̀ anábì láìkì wa lọ́lọ́ anábì láìkì wa púpọ̀ jù nígbà táwọn àtàbí já ní àwọn ah, ah, àmọ́bànújẹ àwọn ẹ̀yà ajújù àti máa jújù ní ọ̀pọ̀ ọmọ adẹ́mọ̀ làwọn náà àwọn ẹ̀yà ajújù àti máa jújù àti wọ́n pọ̀ tí àwọn balẹ̀ jẹ́ nìyí ọkàn wọn mùsùlùmí kàwé gbàgbé tó wọlé kìí ṣe àwa ọmọ adama níbi níbi hàn ìgbé yájúgbà ti mọ́jú jù àmọ́ tí ìbá bíi àkọ́sùn kọ́sùn ló sọ̀rọ̀ kan fún mi ó ní ó ń lọ ní ọ̀gá lẹ́kọ̀ọ́ ó wà lórí bíríjì lẹ́kọ̀ọ́ ní èbúté èrò ó wá rà àwọn èrò yẹn nísàlẹ̀ gbogbo wọn bí ẹjọ́ pọ̀ yàn án lẹ̀ bí ẹjọ́ tó kiri lẹ̀ gbogbo ẹ̀ ó wá rí obìnrin kan tó wọ hijab láàrin ọmọ àlùjẹ́ nà kan ní one thousand lẹ́lẹ́ <laughs> bóyá nǹkan gbàgbé ọ̀rọ̀ yẹn ó sọ fún mi ti pẹ́ oye bóyá nǹkan gbàgbé ọ̀rọ̀ yẹn gbogbo àgbà máa ń ti káyà yẹn níbi tó bá rántí ọ̀rọ̀ káàdì mọ̀ tó fọ́ mi yẹn ọwọ́ àwọn ọmọ àjẹ́ndà kan tó ìlú lọ́pọ̀lọ́ sí ẹ̀wù ìlú pọ̀lọ́ báyìí àwọn ẹni tí wọ́n bọ̀ orí ibi ẹni tó sí yẹn alẹ̀ ẹni tó sí ara alẹ̀ ó bẹ̀rẹ̀ mọ́ ẹ̀rọ àbúrò kí làwọn yẹn ti wà tó di Kano road ẹ̀rọ sọ̀rọ̀ ni mo gbọ́ ní sọ̀rọ̀ nǹkan rẹ̀ pé jẹ́ ti máa borí dáadáa o ìgbàdo náà sí ẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ọ̀sán ni ó ní pé ẹ wá lóye ọ̀pọ̀lọpọ̀ ẹja ní gàgà pé wọ́n kọ́ ni àbí kílẹ̀ sọ́kún jọ. obìnrin ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n ti kọ́ tẹ́gbà ọ̀dọ́ rẹ̀ wọ́n mọ̀ lọ straight torí òun náà ni wọ́n gbé ọ̀hún kàtí àyíbá ṣe òun náà wọ́n padà gbé lọ gbé fún wọ́n ti débẹ̀ bá olùmọ̀lẹ̀ sí straight yóò kàn sáyẹn sí ni tí bá fún wọn pé Matthew lọ fún àjọ àṣẹ mo kàn débẹ̀ jẹ́ mọ̀kàn tó ti yàn lẹ́nu ẹ àyà mo ti báyìí àwọn ọmọ wọn ìmúra ẹ̀rù pẹ̀lú ilé ìlú bí ọ̀rọ̀ náà ṣe rí ìlú bí wọ́n ní wọ́n ṣe àyẹ̀wò pápá jùlọ sí àwọn ọmọ ìyẹn ńlá wọn ní ìlú tí àti tí àti pé àwọn ọmọ kan ní. wọ́n ní freedom. wọ́n kàn máa di ìṣòro wọn ní wọ́n kọjá ju wọ́n lè ìjáde wọn. bẹ́ẹ̀ni kóòdù wọn nù. bẹ́ẹ̀ àyè ti gbàlẹ̀ tí kọ́lá ló bá wọn kí ẹ wọ́n wọ̀ ìjà ìlú wọ́n tó ti jà pé kí yóò fi ara. aláàjì ìdí ẹjọ. múra bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá kó sàánù wa a ní problems púpọ̀ látàjú lọ àwọn olówó àwọn ọlọ́lá yìí ọlọ́lá kan mẹ́jọ pé ó promise wa káwa gbowó náà wà lọ́wọ́ nígbà tẹ́ ìrànlẹ̀ yìí wọ́n á ń kó ìbéèrè bí ó tí àwọn ọmọ rẹ̀ jáde kiri báyìí àwọn obìnrin rẹ̀ jáde kiri báyìí ní ha ah, ilé ọba mi ìwé tó fi múra bí àmọ́ ìyàwó rẹ̀ ìbò ni ìyàwó rẹ̀ òun ga ìyàwó ìbò ni fáwọn ọmọ ẹ̀ pọ́n lédè lè fi múra kílè kílè and nínú àwọn tí a lè kó sẹ́sì ọ̀kan ló jẹ́nu wọn nígbà pé sẹ́sì náà ọ̀sẹ̀ pàlẹ̀ ìgbà àkọ́wọ́ fún wa ní ìrànlọ́wọ́ ó máa ti sínú ilé ọgbà ìmọ̀ ẹ̀mọ̀ sí mọ́mọ́ wa láti ilé rẹ̀ yóò akínú fún ọmọ akínú ọmọ ẹ̀rọ lọ́rẹ̀ àwọn ọmọ ẹ̀rọ mi ń dáadáa yìí ẹ̀ ní ọ̀ká kún ọgbọ̀n pé the free world don't force anybody the free world. kọ́kọ́ fọ́ọ̀t kó fi yé àkálẹ́ ni mo ń sọ alọ́bìkan alájì alájì ló mú wa lọ alájì gẹ́lẹ́ má fura alájì ló mú wa lọ bẹ̀ o kí wọ́n gbé mo ti lọ bẹ̀ alájì ló mú mi lọ bẹ̀ o níjẹ ẹrin àbíjà àrùn alájì kalẹ̀ kí àná àwọn kan tí kò gbádùn ní ilé mòrò nígbà o nínú yáàdì bá a ti wọnú yáàdì báyìí obìnrin dání ilé ọkà kò sọmọ yàrá gbogbo àrẹ wọn àwọn òwò ẹ̀rí àti ìjọba pé gbọ́mọ̀ ní ẹmú ẹkú àjókòjókò bí i pé kí n gbọ́n tí ó wìkìlì bá já ìwò irúbìnrin wà wọ́n á ronú kan pé wọ́n á rí pé kìkì yorùbá ní tẹ́lẹ̀ ìtàwọ́ta ni wọ́n á ní àwọn táwọn ìmọ̀ wa ń fara wé nì ilé ìran kíran ni nínú wọn gan fúnra rẹ̀ àwọn èèyàn tí àwọn èèyàn wọ orí wọn súnmọ́ ìwọ́sọ wíwọ́ sọ́lù wọn táwọn yàrá bá rí wọn àwọn ọmọ afárá wíwọn lẹ́sìn sí títí kan lọ́gbà gbogbo kí ní búrúkú búrúkú kan tẹ́lẹ̀ jáde wọn ní òní ní ẹ̀sìn ẹ̀dùnmí ó fi hàn nínú kíní kan ipad àbí láti ṣe ìtọ́jú kí ní wọ́n ìpínlẹ̀ yìí 1954 Awólọ́wọ̀ lọ sí ìlú àwọn Jonathan ní Bayelsa State bayan kò sí kò sí kan ní Bayelsa State wọ́n gbà kọ̀ ìlú yẹn 1954 kò sí sí ní state kankan nígbà yẹn ọwọ́ lọ síbẹ̀ lẹ́yìn Awólọ́wọ̀ àti títà fún ìrìnkẹ́ lọ́wọ́ sọ gbogbo ọ̀sán àǹkà àti àti ìgbìmọ̀ àtọkùnrin òwò ni wọ́n wà 1954 nítòsí ìgbẹ̀ gbogbo lẹ́yìn Awólọ́wọ̀ fọ́tò Awólọ́wọ̀ àti fọ́tò Awólọ́wọ̀ àti títà bí níkà níkà ọlọ́wọ̀ nígbà yẹn gbogbo àwọn ọmọ kíláàsì kíláàsì ètò ìjọ yẹn lẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn tó òun náà irú ọmọ bẹ̀rẹ̀ kó wọ́n jáde wá bìjá ọmọ rìn african gbogbo ọmọ mùsùlùmí kọ́ ọmọ àfarawé pẹ́lú àdúrà dáàmà ìran wọn ìran oníkíni òun ó lè ìran òun àwọn táyà àwọn èèyàn wá sílẹ̀ ò ṣẹ́wà ó ní díẹ̀ bá náà rí bàbá rẹ̀ tó ọ̀sán tó yà tí kò fi bàbá ti ẹ̀hàn tí bàbá ti ẹ̀hàn ní bẹ́ẹ̀ kò dáṣọ wọ́n jẹ́ ní bẹ́ẹ̀ àwọn ìbú wọ̀nyí àwọn ìbú wọ̀nyí wọn ò lájú wọ́n lè máa ń kọ́ technology everything àbẹ́ ń pa morally they are finished ẹ wo ìbò ìpàdé bàbá rẹ̀ Mr John ní jẹ́ bàbá rẹ̀ jẹ́ Mr Joseph bàbá rẹ̀ gbẹ́rù lọ́wọ́ nígbọ̀ wá wọ́n pàdé ara wọn ẹ̀ló Mr John ẹ̀ló Mr Joseph ó sì ń bá rẹ̀ kò ní bẹ̀rù ọ̀rọ̀ bàbẹ́ ẹ̀ ìwà wọn lóàbí nù kò ní bẹ̀rù ọ̀rọ̀ bàbẹ́ ẹ̀ bàbá ń lọ ẹ̀ òun náà lọ ẹ̀ kò sí pé èbó kí ọmọ dàgbà bàbá gbàgbà o ọmọ wọn tọ́jú bàbẹ́ ẹ̀ kò sínú ètò èbó kò sínú mọ́bìnú tá a fà á kí ìwọlé ilé ìbò mọ́bìnú pé mọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà bàbá dáa don't be silly wọ́n yẹn wọ́n bá fi gbàgbé wọ́n wọ̀ mú gọ́ wọ́n fi ní old people's home wọ́n ní bí àwọn àgbàlagbà wọ́n wọ́n seventy eighty fifty dùlá yìí nù wọ́n lè dán pẹ̀lú nínú lórí àgbàlagbà ni ìjọba ní ma take care ọmọ wọn tẹ́jú ọmọ wọn tẹ́jú bàbá ẹ̀yà ọ̀rọ̀ àkọsí ní mẹ́ wọ́n láwọn tó ń bẹ̀rẹ̀ tó ń tẹ́jú àwọn àwọn àgbàlagbà ní ma wẹ̀ fún wọn ní ma àwọn tí ma fara wílù fa àwọn tí ma fara wílù ìbámu wọ́n já mọ̀ yí ara wa ọlọ́run kọ́wàlé nílẹ̀ Yorùbá alápẹ̀júwe kí Islam kó tó dìgbà Yorùbá yẹmí o àgbọ́ pé àsìkò kan àwọn Yorùbá fi ń já ewé sára àgbọ́ ló tàn rí ó bí wa ẹwà adé a máa ń wà bí i bí ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ náà Fúlàní àwọn Fúlàní dámadáma àwọn náà máa ń rí òwò ní àdáyé díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bí àwọn obìnrin wọn ni ẹgbẹ́ àwọn obìnrin ọdún máa ń rí òwò ni wọ́n ti fúra káàkiri mo wà ní Ìbàdàn alájì láti jẹjá sọ sọ̀rọ̀ àwọn tó ti fún fúra tá à ní òwò kan rìn tó fi gbogbo bí tó fi gbogbo bí ẹlẹ pásẹlì ah, múra wọn nù láti mọ nù a lọ sí fúlàní sí ẹ fúlàní tó àbọkàn tòríta a lọ sí Ìbàdàn alábọkàn tòríta àbọkàn bá sílẹ̀ nígbà báyìí wọn lọ fún ìgbò àwọn ni kìsìwáàzì àbádé ní sísẹ́ngù ládé lóbi sábó ládé sí bá kí wọn sọ́bàtà báyìí mo bá ti wáàzí ìwọ̀rọ̀ àgbáyé àrọ́ ṣẹ̀rí alágbára gan mo bá ti wáàzí ìwọ̀n ní kọlọ́n kan wọlé gẹ̀ sáwọn yàrá ní ìwà béèrè béèrè ìbéèrè mu gọ̀ ọmọ ibi dáwà sí nínú ń fi yorùbá wọn nìyẹn sókè sínú àfọ̀hún ṣẹ̀rí à yàrá tó ti máa tẹ̀sán máa tó tàlà tàlà tàlà tàlà yàrá tó ti máa tẹ̀sán suka bakar kuri a ah, amce ni ne zan ma da amsa ibi na bere bere ni awọ mi mana ji kuma ni ara olùwọ́ fún láti pé ẹni tó wá ti mùsùlùmí di Islam Nàìjíríà ní ṣíkọ́ fún òfòrí Fúlàní àwọn Fúlàní wọn ní ìwòsàn ta tún ta kúrò káàkiri ní òòrùn ó ní bèèrè bèèrè ti ń ṣe ìdáṣe ìtàlà àti òun náà ti ta kúrò káàkiri àti nínú kí ni ẹ̀ka wọn ó ní dáadáa bèèrè owó bùbá àti èrò ilé ìjọba àwọn ohun kan bó ṣe rẹ̀ nù níjọ́ yẹn mọ̀ gbọ́ ìmọ̀ ní ìfúnmọ̀ gbọ́ ẹ̀rẹ́ ayé ìbàjẹ́ nígbà níṣẹ́ o ó ní gbogbo nàìjíríà yìí ó náà bẹ̀rẹ̀ bí onílẹ̀ dègbè Lagos ó ti dé Port Harcourt láti Port Harcourt ó ti dé Sokoto ó ti dé Mẹ́dúgbò ó lè rí ilé aṣẹ́wó bèrè bì ilé aṣẹ́wó àwọn Yorùbá ni ó lè rí mọ́rì tàwùsá ó rí ti Ìgbò ó rí tàwọn ọ̀pọ̀tọ̀ kúrú ní tó tọ́ ìfẹ́ rírí ní ìsìnkà ti bàjẹ́ o ó lè di gbogbo ẹgbẹ́ tó wà ní ìsìn o